الرحيم ويقول تستنكم عن دينهم وسوف يأتي الله بقوم محبين ومثلهم أذلة الله يؤتيه من يشاء حزب الله يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم كفرا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم الكفار أولياء من الذي لا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 تفسير سورة المائدة في الله لكي أقلي لكي رمضان في méjì lógún àrí ètò ìsá mọ́kànlẹ̀ ní mẹ́lẹ́tàlẹ̀ ní ogún tòun lẹ́nu àyà ọgọ́ta àbí àádọ́ta àti mẹ́ta 53 òun lẹ́nu ọwọ́ ọba òun sọ̀rọ̀ nípa àwọn olùnáà kìkì nínú àwọn àwọn nàfọ́wọ́ àti àwọn ẹ̀rọ ó lẹ́yìn àwọn mùsùlùmí tó ń pé wọ́n máa sọ pé àwọn gbà fún àlẹ́ ẹ̀rọ sọ́nà mùsùlùmí làwọn àmọ́ òní jáwọ́ láti máa bá àwọn tèbè ní ṣe ọ̀rẹ́ òníkòtò tẹ́lá ń sọ fún ọ pé kí ló ń ṣe ń fáwọn tó wá ń jẹ́ ọ̀rẹ́ sí lélẹ̀ àwọn lẹ́mọ̀ bá pẹ̀lú lọ́kàn lóru ní àwọn ọmọ nǹkan táwọn ń ṣe náṣà ń àwọn òpin ṣùgbọ́n tó bá di pé àwọn ni wọ́n di sí ti àwọn mùsùlùmí àwọn ó ṣe ìṣòro wàhálà wọ́n lè gbà pé àwọn ń ṣe ìrìn àwọn ni eléyìí ìwà tí ẹ padà lè sàbámẹ̀ lò. الله ويقول الذين آمنوا هؤلاء الذين أقسموا بالله جعل أيمانهم innahum lama'ikum àwọn tó bá wá ní ìgbàgbọ́ táwọn ń bẹ pẹ̀lú anẹ́rìsọ̀ wọn rẹ̀ sẹ́lẹ̀ ọ̀hún wọn mọ̀ sọ pé àá òlà táwọn ẹni wọ̀nyí àlàyé àkùsẹ̀wọ̀ rẹ̀ là táwọn náà ní wọ́n ń fi ọlọ́run ọba búra ọ̀nà ń búra pẹ̀lú ọlọ́run jẹ́ àyà àyèmánìyàn ní ìbúra gidigidi pé iná wọn là máa ẹ̀kọ́ pípé àwọn ń bẹ pẹ̀lú ẹ̀yin mùsùlùmí ọlọ́wọ́n ní pẹ̀lú ìbúra tí wọ́n ń bú yẹn fún àwọn mùsùlùmí pé àwọn wà pẹ̀lú yín tó jẹ́ pé nínú ọkàn pẹ̀lú àwọn kékeré ni wọ́n wà olùwà ní hábitọ́tì àhàmánù iṣẹ́ wọn bàjẹ́. لكي وانش منافق النفاق الاعتقادي نفاق الاعتقادي ونوانش أطلنت وانش أطلنت وانشها ونوانا حبطت أعمالهم وجوش وانشها فأصبحوا خاسرين ونوانا وانشها أنت وشوفوا الجنة وانشها yẹn ni pípé wa ti bá ìwà mùnàfíkì yẹn débi pé èèyàn fi ń fi ìsìláàmù hàn tó jẹ́ pé tètè yìí ní ti gbogbo ẹni wọ́n kan yàn ọgbà pé ìsìláàmù ọ̀dà àmọ́ kò lè tọ́ síta ọgbà pé ìlànà lẹ́bí kò dá àmọ́ òun lè tọ́ tòkúdà kéèyàn máa ṣe nǹkan ẹ kéèyàn máa ń fi ìsìláàmù kódà kí ọmọ ti tún náà àmọ́ nínú ọkàn rẹ ọ̀gbà pé òun náà ni ọ̀nà ìlú ẹni òun náà ti fi wọ́n pè nípa náà ni ẹni ṣe kò sí ẹ̀rọ wá ṣe òun náà ti dé nínú ipò yẹn tó fi pé yẹn dé nínú ìṣe sí òun olúwa ní ẹni yẹn ó ti di ẹni òkú. Hábi kọ́ àìlọ́rìn àwọn iṣẹ́ rẹ̀ yóò tóbi bàjẹ́ ṣùgbọ́n mo sábà wọn ní irú bàbá yìí. Olúwa ní yá yọ lẹ́rí náà àgbẹ̀rẹ̀ wọn yẹ fẹ́ẹ̀sì nínú wọn yẹ fẹ́ẹ̀sì nínú àìrùn bí ilé. فسوف يأتي الله بقوم يحبهم ويحبونهم يحبون ويحبون أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم طلائم ذلك خير الله يؤتيه من يشاء والله واسع عليم ọlọ́wọ́ba àìsàn ìjẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣàlàyé fún wọn lébi àyà yìí bí ó ṣe yẹ kí èèyàn dúró ti ẹ̀sìn ọlọ́wọ́ba pípé tí èèyàn bá jẹ́lẹ̀ tí kò dúró ti ẹ̀sìn kò dúró déédéé lórí ìwọ̀n ẹ̀sìn lọ́wọ́ ìwọ̀n làwọn èèyàn ń wò àwọn ọ̀kọ́kọ̀ kan wọ́n ń wọ̀ tó lè jẹ́ bí ẹlẹ́sìn lẹ́yìn yìí àmọ́ ìwọ̀n yẹn òun ò dúró déédéé ọlọ́run bá ní irú ẹni yẹn èèyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run òun ó sì dúró yẹ pípé ọ̀já náà kẹta ọlọ́run bá ní ayé ẹ̀yẹ́ bí i ààrẹ èèyàn nígbà gbòòrò mẹ́rin yẹn bẹ́ẹ̀ àìníyìn ẹni tó bá borí kò ní bí ẹ̀sìn rẹ̀ yẹn pé tó ti dúró lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ na ayé rẹ̀ jẹ́ wò ánìlá hàkè ilẹ̀ bá tẹ̀lé yẹn pé ẹni tó kò ní bí òdodo tó wá fẹ́rí padà síbi ìbàjẹ́ alhassan al-basri alayhi rahmatullah ó ní àyà yìí nazalat fi ahàlì rẹ̀ dà ibi ó sọ̀kalẹ̀ nípa àwọn tí wọ́n padà ṣẹ́rí kó nínú Islam ayyam Abi Bakr nígbà tí Abubakar tí ó wà lórí khilafa kí ọ̀rọ̀ wọn ni àyà yìí ń sọ síwájú kí wọ́n tó dé àwọn tó jẹ́ olùgbàgbọ́ òní láyà mẹ́rin pẹ̀lú àṣálà kò tẹ́ ìjọba tí ó ń ṣe orí dà tó wá kó àwọn ìtàn wáyé báwọn òfin ìsìláàmù gbà iṣẹ́ lẹ́yẹ lẹ́yìn ọba kòtìdík náà ni lẹ́yìn ìgbà tó ń jẹ́ àkọlífà náà ni ó ṣẹlẹ̀. tó àwọn apá tó fi ní ní pé áyà yìí ààmù yẹn pé áyà tó

sọ ó sì jẹ́ ẹni tó fi mọ nǹkan kọ wa ti tara àwọn tó kọ wá ìpè kí n bẹ́ẹ̀ dọ̀tàbí ó ti sára àwọn tó ń kọ wá ẹ̀rí tó máa ń kọ lọ́dọ̀ àwọn tó máa ń kọ wá ìgbà tó máa ń sọ káàkiri wá o kò á ń bí kò ọlọ́run kankan ọ̀ sẹ́ndì mọ̀láìkà sí òun gan lòun máa ń kọ́ tó lẹ́ni pé ó padà síbi kúfù rẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ tó lẹ́yìn ìgbà yẹn kò pẹ́ lọ́n bẹ̀rẹ̀ rẹ̀ kò padà sínú ìsìláàmù fọwọ́kọ́ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ọ́ tó yá ọmọ ìsìláàmù lọ́ọ́ tó yá ọkọ̀ jáde padà ìgbà tó wá kú táwọn àlọ́dẹ yóò gbọ́ mọ́lẹ̀ àwọn yòókù rẹ̀ àlọ́dẹ pé bí wọ́n ti ń pè é wọ́n ti rí pé dábàá wọ́n ti wú àròró wọ́n ti bọ́ tó wá ti fi tọ́tọ́ pẹ́ ìyà wọ́n bá tó bá yóò ti wù padà ló wà lókè ìtàrí padà wọ́n tó ṣe lẹ́yìn lẹ́ẹ̀kejì wọ́n tó pín wọ́n tó pé ó tó ó tó jáde bọ́ta padà lọ́jọ́ pín wọ́n bó kù rẹ̀ ń dà wọ́n fi kí ní ṣẹlẹ̀ wọ́n fún wọn kó dà pé bóyá àwọn mùsùlùmí ni wọ́n lò lè dá ìpè wọn wọ́n fẹ́ fi yẹpẹrẹ rẹ̀ tó wọ́n wá gbé kó ní kò sí wọ́n tí wọ́n lè ṣe ìpè tuntun ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà pé á ah, àwọn náà wá pé ilẹ̀ ní pọ̀ fún ara rẹ̀ ilẹ̀ ní ọ̀gá tó wọ́n apá síbẹ̀ náà. tó òun ni pé rí gbà káwọn èèyàn ṣe islam wọ́n tó pẹ́ ìdá ó ṣẹlẹ̀ láyé ànábì náà tọ́ akótó pé ẹ̀kẹ́ àyà yìí ọlọ́run ti ń kìlọ̀ kó gbogbo ẹ̀ tó máa jẹ́ òkèlè látàrí àwọn ọ̀hánà lẹ́sọ̀ lọ́wọ́ àdìsọ́nà ike wọ́n ní ọ̀sán jẹ́mi kún àyìnlé ẹ̀rọ tó bá gbórí tó lóun ò ṣe ẹ̀sìn máa ẹ̀sìn tó rí pé ìsìláàmù lọ́lẹ̀ sí wọ́n lóun ò ṣe máa olúwa ọ̀kan rẹ̀ lábùkù فسوف يأتي الله بقوم ọlọ́run mú àwọn ẹ̀mí wá ọlọ́run mú àwọn ìjọ mi wá yóò ṣe gbogbo tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wọn wọ́n yóò ṣe gbúgbúnà ẹni pé ìwọ òwúlò ẹ̀yin òwúlò ọlọ́wọ́ ìṣòro ẹ̀wọ̀n náà ti kú ìsẹ̀lélẹ̀ ọlọ́ni kìrìkà tó rẹ̀ súnmọ̀ ya sí àmsára tó súnmọ̀ ya sí ìbílẹ̀ ìkó súnmọ̀ náà kúrò súnmọ̀ ìbájúlò wọ́n àmsára tó wọ́n náà kúrò àmsára tó tọ́lọ́ wọn tí ó wọ́n rẹ̀ ní ìwà táwọn yìí owó tó ní jọyín tó ní ẹni tó ní tó ìgbẹ́ ọlọ́mọ wa sọ ń bí ìpínlẹ̀ ìbálẹ̀ ni ò ọlọ́run máa mọ̀ ní ìwà tí ṣe torí ó jẹ́ ẹ̀kọ́ ilé ìgbẹ́ tí ó bá ń ṣe ìjọba nínú ẹ̀sìn tó o kò kankan nínú ẹ̀sìn kò wá rò pé ìwọ ọlọ́run rẹ̀ ṣe ọyọ máa rí pé ọlọ́run náà ṣàánú rẹ̀ ni ọlọ́run kan fi ṣe kò ń jẹ́ ni ó máa ṣe àbíkò rò pé tí ò bá ṣe nǹkan yẹn ò ní lọ pé nǹkan ó ti dà ó dà láti lè lè sùn nǹkan báyìí àbí tí ìbá sí mbẹ nǹkan ó ti bàjẹ́ ọ̀hún ti rí ara jẹ́ gbẹ̀yìn. sápẹ́ ti ọlọ́run ní o nígbà tí ìbá wọ́n mọ́sálásí mọ́ mọ́sálásí ó ti dà ó láti kan ò ní dàgbò torí tó bá kú ìjọba ò ní dàgbò. tó ọ̀rọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ yóò kó gbogbo èèyàn tó bá ń ṣe dáadáa bọ́ọ̀lù pé wọ́n lọ́mọ ṣe mọ̀ pé òun ọkùnrin ṣe ni tó bá ṣe tó lóòtú ọlọ́wọ́ ọmọ rẹ̀ nínú ẹ̀wà ó lè ṣe ní ìṣe tó ti dá dìpẹ́ lọ. olúwa ń tẹ́lá lẹ́yìn nígbàgbọ́ pẹ́pẹ́ sí ẹ̀sìn kalẹ̀ ẹ̀ ṣé ó ti ẹ̀kẹ́ ṣe mọ́ ọ̀tọ́ pẹ̀lú àti ẹ̀wọ̀n àwùjọ ọ̀gbọ́n yìí ló kọ́ ní ọlọ́wọ́ ọmọ ní wa ṣe pé yọ̀ṣì búlọ̀ wòlì ó ní ti ọlọ́run ọ̀ṣì búlọ̀ wòlì ọlọ́run ní ti ọlọ́run ẹwà lọ rí wọn pé àbílà dání àyẹ̀lì mọ́kùnrin àwọn tó ṣe pé wọ́n ju àwọn ẹlẹ́ fún àwọn ọmọ òmìnir ìgbẹ́ tó bá ti di pé ẹlẹ́sìn ọlọ́run ni wọ́n jura rẹ̀ fún ni lọ́dún ní kẹ̀sí ní bí a ti fọ́ àpòlùmọ́kùnrin ní iná alùmọ̀kámẹ́lì wọ́n ní ìròyìn mọ̀mìnir tó pé nù ṣe bá yẹ kí kẹ̀sìn ọlọ́run tó wáyé pé ìgbéraga ń bẹ ní ara rẹ̀.

tí o tó já àbá kò dìgbà tó bá wọn rán àwọn ọmọ tí ó yẹ tó ń lò wọn ní ẹrú láti wá òun já àbá alẹ́ sọ wọ́n àyẹ̀sẹ́lẹ̀ alẹ́ sì ní àwọn sọ̀rọ̀ tó pọ̀ yẹ tẹ́tẹ́ tó ní ó kà wọ́n sì ṣe tán láti máa ṣe bọ̀ ìṣe alẹ́ sọ wọ́n àyẹ̀sẹ́lẹ̀ àmọ́ ẹni ò tó ń gbà fún wa ẹni ò gbà fún wa tó iná làwọn lọ bá ẹrí káwọn ìyàwó rẹ̀ gbàtọ́ ló yà lẹ́nu wọ́n ní àmẹ́sọ̀ wọn àìsàn náà wọ́n ní òun gangan ní máa ń ṣe àwọn bùkátà rẹ̀ fún ara rẹ̀ tó wọ́n sọ oríṣiríṣi bá lè ṣe é wọ́n ní ẹ̀mẹ̀ wọ́n ní wọ́n ní sáàmù wọ́n ní ìyẹn rẹ̀ kó yàtọ̀ nínú ilé tó wọ́n ní yàkùdún àhàlà gbogbo ẹni wọn ń sáàpọ̀ àwọn aráàlú rẹ̀ fún ara rẹ̀ olúwa ti gbogbo sí ìṣẹ̀lẹ̀ ayé tí ó fi rọrùn fún wọn àfi tó bá ti kó bá gba ìtó lè jù òní ó ti tàbí fáńgà lórí rẹ̀ ó ti lọ sí nǹkan rẹ̀ náà ni báyọ̀ ni ti ń kọ̀rọ̀ lẹ́sìn mọ́ ẹni tí àlẹ́ ti ń pa sí ìṣẹ̀lẹ̀ alẹ́ ní ilẹ̀ ìṣòwò àlọ́kùn ìṣòwò àlọ́kùn alẹ́ ti ní àwọn tó wọn ti ṣe lọ́dọ̀. فمن جاء أمنا وقوي جعلهم الله تحت أيديكم خلاص نوسي أبيه فلن ومن كان أخوه تحت يدي أنتم أقوم أمر يعني مسلمين كمان بلاد يريد الذي يقال يطعمه مما يطعم تقول وصل من جاء ما يكون جاء يقول لك وكيف كتب عمه لا يقول لك aṣọ tó bá wọ̀ ọkùnrin kò rán ara wọ̀ sápò wọ̀ lòó ní ó tó gbogbo nǹkan rẹ̀ alẹ́dùnwá ni wàlá yẹ̀kùnlé kò hún máa yẹ̀kùnlé kò tó bá lágbára jù wọ́n lọ mẹ́nìkan máa ṣe alẹ́dùnwá tó bá tẹ̀ wá tó bá wá tẹ́kẹ́ ṣe nǹkan tó lágbára yẹn wà ń kàlọ́kùnrin wọ́n yẹ̀kùnlé kò hún tó bá wá gbé iṣẹ́ kan tó lé ní ọlọ́wọ́ fàáìrùn ولا ya ràn lọ́wọ́ ẹjọ́ ṣe tó ìlànà ìwà àmẹ́sọ̀mọ́ ìsọ́nà òmìnirí kò wọ́n ní ìwọ́n mú kẹfẹ́ ní pé àbílẹ̀tàn alẹ́ lòmìnirí títí kẹrin pé èèyàn ju ara ẹ lẹ̀ fún àwọn mòmìnirí kò gbé ara ẹ ga bákan náà àìsàn alẹ́ kí á yóò kó kóra rẹ̀ níjànú lọ́dọ̀ àwọn kékeré wọ́n ní ààrẹ ìfipáfù المؤمنين المكمل أن يكون أحدهم متواضعا لأخيه ووليه yẹni pé mùsùlùmí máa ń ní tẹríba tó tó bá jẹ ọmọ ìyá rẹ ní tó ìyá máa ń ní tẹríba àbí ẹni tó bá aṣáájú yẹn mùtàázìzàn aláàkọ́sìmì ìwà ọ̀gbùnmí tó àwọn tó bá wá ń jẹ́ ẹni tí ìrọ̀ ń jọ ní fàǹfà nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn tó ń jẹ́ kékeré ẹ máa rí pé ó fún àwọn ìgbàlù nínú àwọn báwọn tó bọ́lá ní kẹ̀kẹ́ wọ́n ní ìròyìn àwọn mùsùlùmí nìyẹn wọ́n lọ́wọ́ sọ pé sẹ́yìn bá lẹ́yìn òṣè ìmú àwọn mẹ́rin wàá

bẹ́ẹ̀ ni ti pẹ́ ti pèpè lásán tó làwọn iṣẹ́ ní táwọn ń ṣe níbi àwọn ìjọba yìí níbi iṣẹ́ tó pẹ́ iṣẹ́ dáwà ni láti gbogbo wa ìyẹn wọ́n kálukú ní iṣẹ́ tó ń ṣe wọ́n kálukú ní iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tó máa ń fojú ìgbà wọn náà aláì ń kọ ìjó tó àga tí wọ́n bá lọ láyé ìyẹn mẹ́rin ní ọ̀wà ìyẹn mẹ́rin ní ọ̀wà aláìsọ̀rọ̀ nǹkan yìí ó lè wọ́n sọ fún yẹn àwọn òṣèré bí a ti di ẹ̀rọ náà kọ́ ni. ìpínlẹ̀ àwọn tá a ń jòkó ní ìsìn àwọn tá a jọ ń jòkó ọdún wa rùn ún àbí láti bí ọdún mẹ́wàá ohun wọn ní ìṣúra yìí. jòkó ọdún mẹ́wàá láti wà bẹ́ẹ̀ jòkó ìdájọ́ ọdún mẹ́wàá kúrò sí lérẹ̀ rẹ̀. ó lójú tó wà ní bàtà fásitì nàìjí tó ń tẹ́jú mọ̀ ní pé iṣẹ́ ọlọ́run ọba kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ ní àwọn ènìyàn tó ń kájú kó dìde ó lọ ẹlẹ́mí tó lọ ẹlẹ́mí ti kú ẹlẹ́mí ti kú lọ ẹlẹ́mí ti ó ti lọ dé ìṣòro náà ti lọ dé ìṣòro tó ń lọ ti fi yípo omi dáadáa tó bí ó kájú kó ìwà máa lọ láti máa fà láti máa lọ láti máa bọ̀ ọ́ tẹ́lẹ̀ tó wá dúró pé á ah, ìwà láyà àríyá wájà máa há ah, kí dáwà òní ọ̀ tòkó ọ̀bá wá ọlọ́run rẹ̀ lórí wa tòkó jẹ́ pápá rẹ̀ lọ́ta kú ọlọ́run bá fà ní ìwà àwọn yóò rà fà ní ìpín ọkọ̀ lẹ́kọ̀ọ́ bí a ọ̀láyé a kàlẹ́ ọmọ ìpínlẹ̀ ẹ̀kọ́ wáyé kàlẹ́ ọmọ ẹ̀dẹ́ tó bá kú ẹ̀rẹ́ lórí tó dìde ó tún lè wá ti dà fi tiẹ̀ dọ́rọ̀ tòrọ́ máa ń torí ẹ̀ pé ẹ máa lera yín ẹ má ṣe gbéraga àwọn tí ọlọ́wọ́ bó fi pààrọ̀ yìí lòjá èyí ò náà ti sẹ̀lẹ̀ àwọn ọmọ wa gbìyànjú tó jọ ọ̀nà ọlọ́run tó jọ ẹ̀sìn ọlọ́run wọ́n máa ṣoṣo sí wọ́n máa jà fitafitafita lérí rẹ̀ sọ́wọ́n ṣé òun wà láyà kan fún ẹ̀lẹ́wọ̀n mẹ́ta lẹ́yìn ọ̀hún á ẹ̀ kankan onídẹ̀rẹ̀ ní àwọn tí máa ń bú ni oníbẹ̀rù yìí bú àwọn tí máa ń bú yẹn ọkàn bá ti wọn lọ ní. tó bá wọn lò yìí ìròyìn tí ọmọ rí ara ẹni tó bá fẹ́ ya èèyàn rí nìyẹn tó tó lẹ́sìn ọlọ́wọ́ bá ti. ẹni tó bá fẹ́ tẹ̀sìn ọlọ́run tó fẹ́ tó ṣe tó gbogbo ìtẹ̀lélànà nàbì láti jọ ó ti bẹ̀rẹ̀ náà ló ti mú àwọn alátakò lọ́wọ́ ó ti mú àwọn tó máa ń bú àwọn tó bá ń ṣe lọ́wọ́ tí wọ́n ń ka àwọn àdínkù ló ń ṣe nítoríṣiríṣi ẹ mọ̀ rí pé bàbá kan ọba Islam tó bá lọ sọ́dọ̀ nẹ́bí ní àárọ̀ lọ́dọ̀ nírọ̀lẹ́ àwọn kóòtù àwọn ìjọ ló ti ẹ̀yẹ jọ̀wọ́ náà tó ń tẹ̀lé òmùra ah, jù àwọn ẹni tí ò bá wá kọ èébú òun ló wá pẹ̀lú àdínẹ́lì ẹni tó bá ti kọ èébú ẹ̀mí pàdé wọn lọ bú ni òun tẹ̀lé lánàá àdínẹ́lì ẹ wọ́n àbúrò báwọn débi gbà tí ó fẹ́ bọ́ kẹ́mi rẹ̀ fẹ́ bọ́ àlejò wa lọ nípa àlejò wa ní yà áìm ìwọ bàbá mi ìwọ ẹ̀kọ́ bàbá yìí wọ́n ọkùnrin yìí kó ìlà ìlà ìlà wọ́n wí láìláìlà wọ́n. كلمة أحب بك بها عند الله بلو تبع هذا الشريف ونقطه ثم لا تبع تنوي كلوي ومن ونوقع فيها عثمان جميع جزاء وليين وما بوقي وما بوقي ونوتي أما بوقي ريبوتي أو كلامه tó ọlọ́pàá àwọn anílò òun òṣèlú ti ẹ ẹ̀sìn tó tẹ̀lé pé ẹ̀fọ́ olóòlù ń bá lọ ojú ojú látara kiri àwọn èèyàn ń bù mí ìgbẹ́ nígbà tí wọ́n bá lè ń bù mí òun lè tẹ̀sí lọ òun lè fi sínú àlẹ́ ìtọ̀gbọ́ ọ̀nà kan náà láwọn èèyàn ń yàn fẹ́yìn lẹ́nu ó bù ọ́ àwọn kò fẹ́ bù ọ́ pa ẹ̀ gbàgbé yìí ò pé ọbẹ̀ tẹ̀sí wọn ló ló bu ọwọ́ bu ọ pàtàkì ju ọwọ́ àwùjọ wa yìí kò sí bí ọ̀lẹ́ ń dánwọ́ ọ tó wọ́n lè fi ọ́pọ̀ àwọn alákatá títí lè pè pé àwọn kìnìún kan oríṣiríṣi yóò kó oríṣiríṣi ó ti wọn jáde wá nù wọn náà ó ti lọ tọ́ wá sí ẹ̀kọ́ ní pé akẹ́kọ̀ọ́ tó lọ ìní kò dé akẹ́kọ̀ọ́ tó fẹ́ yọ náà lọ ìní kò dé akẹ́kọ̀ọ́ wọn fẹ́ lọ tó bí ó ṣe wá títí tó ti jọ́ gbìyànjú àkìyàmẹ́ ẹni tó ti lọ́rùn òmìnira ọ̀pọ̀ ìdáwó mẹ́ta láàyè olúwarí dáadé kakọ́ gbogbo ìwé sí ìmọ̀ ìyẹ̀ṣà olúwarí tí ìwé lè dúró kò má bẹ̀rù ewu kò má bẹ̀rù kò má bẹ̀rù àbùkù kò má bẹ̀rù ìsọlẹ́nu tó ń tọ́ka sí kókó tí wọ́n tó fẹ́ ṣe táwọn èèyàn ń sọ lẹ́nu sábẹ̀rù ọlọ́wọ́ bá rẹ̀ ní ìkìláàsì délẹ̀ náà ti wà lórí ìlànà yẹn gẹ́gẹ́ tí ẹ bá ti rí àwọn ọ̀gá yìí kójọ òní ìkìláàsì ọ̀bẹ̀rù ọlọ́run o ti wà lórí ìlànà yẹn gẹ́gẹ́ tí kèsì pé nǹkan ní ìlú ṣe ló ń pè ní nígbà mẹ́rin sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́nà tó jẹ́ tó jẹ́ tuntun náà lápá fún ìrìn kọ́mọ bú ọ lérí ìgbàgbà kọ́ ayé pé nǹkan yẹn gan ní kí n fi ọkọ̀ òṣè lóge kí ẹ pàdé àwọn ilé lára rẹ̀ kò yẹ pé gbogbo tó bá ń ṣe tó ná kì í bẹ́ẹ̀ wò ébú àwọn èèyàn kọ́ ẹ lè ní bàbá rẹ̀ ó bò tó ní tó ń ṣe ó takò ojú àbáwọn ṣe àbáwọn ó bò bàbá ìlú ní ìdẹ́ni pẹ̀lú kọ́kọ́kọ́ gbogbo ayé ọmọ orí ọmọ òkú láwá dídáyé yìí tó tó ní bàbá wọn rò pé ìrìn òkú ní rìn kọ́ra lórí ilé nínú kí wọ́n ti sáré wọn lọ́wọ́ ìwà àlè ké báyìí tó tó ní pé kí ni bàbá àwọn ọmọ ní pé ń fi ń rí lò ní kí wọn tọ́ lọ́wọ́ kọ́ lélẹ́ yìí bá pàtàkì ojú àbáyé náà bá jẹun ní kí ó kò tó wá ní mọ lóhùn nìkan kọ́ra àbá mi ọ̀rọ̀ ètò ìfúrú àwọn mìíràn lọ lè bá pé ara wọn táwọn àbá àwọn oúnjẹ òun lọ́dẹ yìí ó ìdàpọ̀ onísùnà làwọn àbá àwọn oúnjẹ òun pé pé wọn kọ́ lọ kì í ṣe kì í ṣe ń wà yìí kìí ṣe wa àwọn táwọn fáwọn ní pé ọlọ́run kọ́ bọ́lá kọ́lá nẹ́bì kọ́bà nẹ́bì lágbà wà síra tó gbé sínú nẹ́bì gbà àwa ni àwọn ni wọ́n sọ kìí káwọn tọ́lá wọn ní ọlọ́run ní kí ọba wọn láyé ẹ̀ gbígbà àdúrà làwa jẹ́ àdúrà tó ń ṣe ẹgbẹ́ gbígbà àdúrà wọn ni wàá ní làwa wọ̀nyẹ́lá tí ò bá rí bẹ́ẹ̀ ni kí ni ọba ti ṣẹlẹ̀ nílùú tó ayé kò bá sí àwọn àfáà tó nà kí ni o bá tẹ̀lé ń lù sẹ́nìkan dúró bí ẹnìkan náà kó jáde wọ́n ta kọ́ wá sí ògùn òkè báyìí wọ́n lò pọ̀lá ìdáwà tó nà ní. àwọn ọjọ́ mẹ́lẹ́sẹ̀ ń fi ẹ̀rú tó ń bà wọ́n tó bá wí owó tó wọ́n ní èyí ẹlẹ́ni ẹlẹ́ni ń dáhùn tó ní ìsìn ẹsẹ̀kẹsẹ̀ ló tún ọbẹ̀rù tó wọ́n jáde sí wa ní ìsìn wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ kó wòyàn lọ́kùnrin

lórí rédíò lẹ́sìn máa gbọ́ ipe Ibrahim Niyas òun là nẹ́bì òun lọ lọ́run lórí rédíò wọ́n lè àmà kíkọ́ rẹ̀ ní àtàkọ́wò ìsìlámù prógrámù yẹn dàwọn lè sìn nígbà gbogbo alẹ́bàá ìgbogbo lọ lẹ́sìn máa gbọ́ kò síbi tẹ́ bá dé ó mọ aṣọ ìsọkúsọ ìsọkúsọ ẹ ìsọkúsọ bàtúrẹ́yà dáwà tó náà kò ṣàlẹ́ ìbẹ̀rẹ̀ ní àyìnà àwọn ìlà ìkan bẹ́ẹ̀ náà àwọn fẹ́ẹ́ sọ̀tọ́ òun ìsìlámù yẹn tó bá ti ṣe kábàá ìjọ wẹ́ẹ̀dẹ̀ ní ó jáde sí ìjọ ọ̀sẹ̀ ìjọ fúráìdè ni ó jọ kan báyìí ó sọ àwọn tó tó rẹ̀ wọ́n ṣàlẹ́ ìjìrẹ̀ ìrẹ̀ gbóná ó kẹ́ pè ní ó ti tàwọn ní ẹ̀mí rẹ̀ ò ní kù ó ní kù ní ẹ̀mí pẹ̀lú gbọ́n náà wọ́n yí ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ bù ọ̀gá mo ní ájí bàbá táwọn bí èmi ò ní kò mọ̀ ọlọ́run ti kọjọ́ tí ń lò fún mi ọlọ́run ti kọ́ gbàgbọ́n àsìkò yìí ni àtúkò lórí kọ́ọ̀dù yìí èèyàn kọ́ra pé ẹgbọ́ òun àwọn ń bá àwọn fóònù n7 ti ní lónìí ló ń bá ó ní ẹgbẹ́ òní gùn ìwà wò ẹ̀ ó ti kú ní ìdíje ọ̀wọ́ ẹ̀ ó ti kú. so òun náà ní kí ẹwọ́n bú kí ni òun ti lọlẹ̀ àìkọ́ kí ni àìkọ́ èyí bú ni kí wọ́n bú ni ó bú ni àti ní ìjọba kọjọ́ kan ló ní ọ̀bẹ kan bá bá àtàrúnú èpè tí ń da àtàrúnú lọ́jà bá bá rẹ̀ wọ́n á gbọ́ pé káì tí bá ní kí ni bú ẹni yí padà tí wọ́n bú àwọn òǹrànlọ́ la o lóhùn ní kọ́kọ́ bàbá rẹ̀ di nínú àwọn bàbá nínú àwọn tí ẹni ẹ̀ jù mí lọ nínú àwọn tí bàbá rẹ̀ bí gangan tó já wà búrò rẹ̀ ẹni tá a jọ jẹ́ kíláàsì cosmic ń bẹ̀rẹ̀ wa pèpè ní àti cosmic ni wá kó wá gbọ́ pé nínú àwọn gbogbo àbá rẹ̀ padà sínú ọ̀rọ̀ dùn. mo wá pe àwọn èèyàn níbi wọn ìfẹ́ gbọ́n tí ẹgbọ́n tẹ́gbọ́n yín sọ mo àwọn fẹ́ jẹ́ bẹ́ẹ̀ gbọ́n tí ọ̀rẹ́ yín sọ ọmọdé ẹgbọ́n tó sọ àwọn fẹ́ gbọ́n tí àbúrò yín sọ láwọn gbọ́ ní tí wá rí sí mo ń torí pé ìpè mi rò èmi náà lẹ́bi tí mo ti lè bú o tí bú tí mo gbé ó sì gbọ́ ní àwọn ọmọ tó ti bá bu tí mo mú ìròyìn ó dùn kí n máa bú ẹ̀kọ́ bàbá tó ń bàbá tiẹ̀ náà padà tí bàbá ò ju bàbá lọ kí ni ó bú bàbá rẹ̀ kí n tó sọ àwọn ọ̀rọ̀ mìíràn tẹ́sí ní ọ̀rọ̀ burúkú tó pé yóò sì mú ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàbá rẹ̀ wọn náà ni. Ìjọba àtàwọn àwọn apẹ́ṣẹ́kù láká inú pé àwọn òbí gbọ́ fẹ́ burú tọ́ nínú àwọn odò. Tóró wọn nìkan pọ́n yóò bu bàbá rẹ̀ gẹ́gẹ́ lè wúlò. So kí ló fà? Òun ni pé àìbẹ̀rù èébú àwọn tí wọ́n máa ń bú yẹn lẹ́tí ọlọ́run ṣe ríro alẹ́tọ̀ lọ́wọ́ sọ́lá kò bẹ̀rù wíwú àwọn tó ń bu wọn kò hára àwọn bẹ̀rù wíwú àwọn tó ń bu wọn tó ẹni yẹn lẹ́nu tó fẹ́ mú ẹ̀sìn ọlọ́run wa lọ àwọn tó bá ti ń bẹ̀rù tó wọ́n yí ẹ̀yọ́ ọmọlúwàbí yẹn ní ìfẹ́ kò ní yóò àkọọ́lẹ̀ kàkàlà. so ọlọ́wọ́ bá ní wọn lọ ẹ̀kọ́ fún ẹ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àyè tó lálẹ́ tó bá ti báyìí fún ewu kì í bẹ́ẹ̀rù ewu àwọn èèyàn á bẹ̀rẹ̀ kà fọ́ọ̀tù lọ́ ọ̀la ọ̀la nílé ìjẹ́ ọlọ́wọ́ wa ọlọ́wọ́ ni tí ìmọ̀ ìyẹn sá ọjọ́ bá wù lòun lè fún bí kò lè gba orí egun yẹn mọ́ra kò lè gba ìkọ́lẹ́nu mọ́ra amẹ́yẹ́mọ̀ ẹ̀hẹ́n mọ́ jẹ ẹni tí ò ní wá sí ní tiẹ́ lórí dáwà rẹ̀ sọ pé owó lọ ń wá sọ pé ìjì lọ ń wá níbẹ̀ tó bá ti ń wá ìjì wọn tí ìyẹ̀pẹ̀rẹ̀ bá ti ń kàn ọba kan òkúlẹ̀ kan náà ni láti pé yìí ló kúkú wá mẹ́ ọ̀wárí yìí tó ó kó mẹ́lẹ̀ kan náà ni àti bá ti gbóyè lọ wà á nǹkan ti lọ nǹkan ti rọrùn ọ̀rẹ́ nìkan wọ́n láti abidjan níjọ́ kan ìgbà tó kọ́ wá bí aláwọ̀ 2009 2009 ọlọ́run ṣàkẹ́ brazil brazil ọlọ́run ṣàkàn rẹ̀ wọ́n ṣàkẹ́ wọ́n ṣàkàn foríjì fún tó ó ní mo ṣe wá tó dé báyìí tó bí wọn ni àpèjọ mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ra ibùdó ó fẹ́ bẹ̀rẹ̀ láti máa lu bàǹdírì ní àríjà wọn ìdílé tó dé ọwá kó wá bámi kí n kí n dá ìjọ kí n tẹ́ ìrìn wọlé ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìmọ̀ àwọn èèyàn kọ̀ wọ́n bẹ́ẹ̀ náà ni àpá àtẹ̀mẹ̀lẹ́ ìgbà orílẹ̀-èdè àpá aláyọ̀ tẹ̀wọ̀n àwọn èèyàn wá bá mi pé kí n tẹ́ ìrìn àwọn káwọn lè dá sáwọn ilé ìkágámù ni mo ní àtọ̀mọ̀tọ́ náà tó afá sára kọ̀kọ́ tí mo ní àwọn alákàrí jọ mo tọ́ wọn ní à ah, kí wọ́n lọ́nà ní ìsinmi ọ̀la ìpínlẹ̀ ìjọba àti àfikẹ́ sàlàyé báwọn wọn sàlàyé gbogbo tí agbélọ́ta agbélọ́ta agbélọ́bí ló ṣe ń lọ náà tó ah, ọ̀sàdàfẹ́ ọlọ́padà àti ìbànújẹ́ láńlá bó ṣe wo àdúgbò wa ló ti rí ìbànújẹ́ ló ti mú omi ìbànújẹ́ kún ẹni rẹ̀ bámú wà lọ lọ́tún wá tóbi ọdún mẹ́fà ó tún wá wá sí nàìjíríà padà ó ṣe wá dé báyìí ó tọ́ mẹ́jọ lẹ́yìn báyìí ọwá sí nàìjíríà padà ó tún wá wá ní òun bọ̀ wá rí mi níwà ìṣòro náà àjọ ń sọ̀rọ̀ èyí tó wá ní ọmọ ti gbé kẹlẹmọ ti yọ ọdẹ ìlú òkè ní ẹ ń fẹ́ yọ ọdún fi ọ ọgbọ́n kaba yìí òun náà ti ń gbìyànjú fún náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bàálù yóò gbé ọ̀rọ̀ dára sí ọ̀pẹ́ àti ọmọdé yẹn báyìí nǹkan wá bá wọn gbé kálukẹ́ àfọ nípa àwọn tó àlùkò ní pé kọlọ́wọ́ papọ̀ sí ìṣòro kan lọ́wọ́ lọ́ba àwọn kọlọ́wọ́ rẹ o ìyẹn tó ní kúkú nílẹ̀ jẹ́ dé déèkì pẹ̀lú nílẹ̀ jẹ́ díìkì pẹ̀lú rẹ̀ gbà tó dé ní ọdún kẹjọba yìí tòbó ti wọ́n wá àdúgbò wa bá nílé èdè ẹlẹ́yà kejì báyìí ní nǹkan mi pé òun ti mú ní ìdùnnú padà pé ìdùnnú ti kú sí ọkàn wọn bá mú tó ní pé kí ni ń jọ aláwọ̀kọ́ tó dé ó lè bẹ̀rẹ̀ pé ń bẹ̀rẹ̀ àbàtà ẹ̀ wọ́n ní eléyìí fún àbàtà yóò lọ́wọ́ àti kí ló wá lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ́ kékeré yìí wà láì kò ní sọ fún mi yẹn àwọn lẹ́yìn ìgbà tó dé lẹ́yìn ọdún kẹjọ ọ̀run olúmọ̀wọ́ tí wọ́n wà àdúgbò báyìí tó ń bẹ̀rẹ̀ pé àwọn bàtà ìyẹn wà àwọn yẹn á á á á á ó tẹ̀lé fún ẹ̀ dín ní àyínlẹ̀ ní ìsinmi àyè tó tókó lọ́wọ́ á yẹ kọ́ mọ̀ kọ́ lọ́wọ́ pẹ̀lú àyè ọlọ́mọ ìlọ́wọ́ lórí ọlọ́mọ kan ló kọ́ lọ́wọ́ pẹ̀lú ọmọ wọn ò ẹni kọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìyàwó rẹ̀ tó lọ bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó ta ó ta àfiṣètò dáadáa wọ́n yẹ á ti àfa yìí á ẹ̀ ń bá lọ bá ẹ̀ ń bẹ́ẹ̀ tó sá bá òun táwọn adájọ́ ní àwọn tó ń bá wọ́n á yẹ á ah, nǹkan ti yí padà ọ̀hún lárúgbó nǹkan ti yí padà lẹ́yìn ọdún mẹ́jọ. tó òun tó fẹ́ lọ ní pé mi ò fẹ́ tọ́nu ó sì kàn bẹ́ẹ̀ ní ọjọ́ náà kí àwọn èèyàn bàjẹ́ sí ọ àbí kò sì bá àwọn èèyàn kọ́kọ́ yọ àwọn èèyàn nú kọ́lọ̀ ń sí ọ. Ìgbàlẹ̀ tó ń bá sáré fún mi pé kò bẹ̀rù irú àwọn èèyàn lórí nǹkan tí ó ṣe ń jẹ́ kí ọ̀rọ̀ wọn wà. Tí àwọn ẹni tó bá ṣe ṣe lè máa ètò ìbéèrè tó ń bẹ̀rù irú àwọn èèyàn òdodo rẹ̀ gbọdọ̀ kí ó clear tíyàn dé ipò kan ni òdodo tó ń tòun yóò yí ọ dépò rẹ̀ tọ́lọ́ wọn ni wọ́n wá wá ẹ̀rọ ayé ìjọ ayé ni ọlọ́run bá mo gbàyè nífẹ̀ẹ́ ayé gbogbo nǹkan ni wọ́n òfin tí màtàrẹ́yà tó ẹ̀rọ ọba ẹ̀jọ̀ jẹ́ ìdúró dídí tọ́lọ́ ṣe fún ẹ̀ téèyàn ti bẹ̀rù ewu ìlú àwọn èèyàn kọ́nà kọ́ ṣàtìkù wa ọba bẹ̀rù ṣe náà ìnáná wọlé ní kúrò. إنما يعيكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يؤتون الزكاة وهم راكعون الله قلت إنما وليكم الله الجمعة جاء الكريم قلني الله الله وضع يعني في أو يهود أو قلني على شيء àwọn kọ́ ni ẹni tí ó máa jẹ́ wọlé yìí ẹ̀sùn ẹ̀kọ́ wọlé yìí ní ọ̀rẹ́ ayò yín ọ̀rẹ́ ayò yín àbí ẹni tí ó pàṣẹ lé tí ó máa pàṣẹ fún yín ọlọ́run ni ọ̀rọ̀ fúlù òjíṣẹ́ ọlọ́run ni bákan náà wọ́n lọ rí iná ámàlù àtàwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tí ọmọ ń fi ara sí tí ọmọ ń tẹ̀lé àṣẹ rẹ̀ ní ọlọ́run sọ̀rọ̀ bá wí ni wọ́n tẹ̀lé mi bákan náà tí àná sọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ bá sọ ni wọ́n tẹ̀lé mi tòun tí àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá sọ ni wọ́n tẹ̀lé mi torí pé kí ni ẹjọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo kò ní sọ tí ọlọ́run ọ̀rọ̀ òbí kò ní ṣe tí ànábì ò sọ ẹjọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá ti bọ́ sọ̀rọ̀ ó ti mọ èèyàn náà yọ̀ ọ̀yà lẹ́nu nígbà tí fẹ́mi bá ń béèrè ẹ̀rí bá ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn afá tó lọ afá mi lọ́wọ́ àbí wọn. wọ́n wá ní ẹ̀ sàlámà lẹ́kùn ní sọ ẹ dákun ẹ̀ mo fẹ́ béèrè kí ẹ dákun pẹ̀lú ẹ̀rí ni o. ó fẹ́ béèrè béèrè tó wà ní pẹ̀lú ẹ̀rí ni o. ẹni wọn ni ìwọ́ dààmú ni táwọn sọ̀rọ̀ fẹ́ lórí kí wọ́n gbọ́ àwọn tí wọ́n lè fà ìdí ẹ̀ burú ìbéèrè tiẹ̀ náà ò burú ìbéèrè tí wọ́n gbọ́n béèrè burú gbà tó ń pẹ àfáà sún náà tó wọn sọ pé dákun ẹ̀ ní tí wọ́n jọ lóun lálẹ́ ìlú fún ọjọ́ ìfẹ́ ẹ̀tẹ́lẹ̀ so ìnáwó wọlé ló fún mi wọ́n ẹtí ọmọ ń gbọ́ ọ̀sẹ̀ ọmọ tí ọmọ ń tẹ̀lé àṣẹ ọmọ rẹ̀ wọ́n fún lòun kò tíṣe ọlọ́run ìwọ̀n náà àrùn àtàwọn ajé ìgbàgbọ́ ìyọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ الذين يقيمون الصلاة أو تسلمون الجيون ويؤتون الزكاة أو تسلمون الزكاة وهم راكعون تسلمون كلمة الله وضعنا تو آية يلي ìbẹ̀lú àwọn ayá tí àwọn iṣẹ́ à tó máa ń dì mọ́ lérí ọ̀rọ̀ nìláyà ìpé àlè ìpín àdìkọ́ ìrọ̀bí ọmọ ọ̀hánìwó wọ́n ní ayá yìí ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé òun ni pé áyà lè láyà ni nínú àwọn áyà káfí gbà pé áyì òun ni yóò jẹ́ aláṣẹ lẹ́yìn àlẹ́sọ̀ mọ́ ọ̀nà sọ́nà. nínú àwọn tó tẹ́wọ́n wá ń lò kílá ìlú kẹsìrì yìí náà wà ń bẹ̀. torí mọ́mọ́ ìlú kẹsìrì wọ́n fi rinlẹ̀ wípé áyà yìí wọ́n ní mẹ́sẹ̀lẹ́sì في علي بن أبي طالب تصدق وهو راكع ipe Ali bin Abi Talib ó ń kírun lọ́wọ́ ọwọ́ wà lórí òkú ìgbà tó ń rùkú ẹnìkan wá wọlé tó ń tọrọ nǹkan tó ń tọrọ nǹkan pé ẹ̀bùn mi ní ẹ̀sánú mi ẹ̀rọ mi lọ́wọ́ lórí ikú tí a ní wà ẹ̀rọ bí ọmọ àyẹ̀wò wọn ni wọ́n ti dùn ẹ̀yẹ ó ti kọ́ ọ́ bá kù ó ti yọ owó ó ti ti fẹ́ lọ. tó wọ́n ní ajẹ́pé ìṣọ́nà wọn bá wí ike ìdáná wọn èyí fún òwúrọ̀ ike ẹni tó ń mọ̀ jẹ́ aláṣẹ fún yín yóò wọ́n jẹ́ aláṣẹ fún yín ọlọ́run ni wàá fúlùú àti ànábì tó jẹ́ òjijì ọlọ́run bákan náà wọ́n lè rí iná àmàlù àtàwọn tó bá gbé ìgbàgbọ́ òdodo wọ́n ní ayé àwọn oṣù lèlè zábàbò lòtú lè ike lẹ́yìn ìgbà tí nǹkan yẹn kẹlẹ̀ tán ni láyà yẹn wá dé tó náà wá fún ọ̀gá adẹ́tẹ́ ah, alẹ́ òun ni yọ̀wọ̀ ẹgbẹ́ ọmọ àlèwò òun ni yọ̀wọ̀ ẹgbẹ́ aláṣẹ àwọn ọmọ òbìnrin àbá súnà àwọn àyẹ̀wò ìṣàlàbù ìgbà tí mo ń ṣe báàkì lórí ọ̀rọ̀ tí o bá tẹ̀ kọ́kọ́ wo bọ́ọ̀lù àyà kan pé o wo bọ́ọ̀lù àyà tó ní ọ̀lùkùn àyà yìí yóò di pé ọ̀lọ́ tó kékeré mọ̀ ẹ̀tọ́ gbé wálé jámọ́ rèé ọmọdé iná wálé fún ọmọ ọ̀rọ̀ túlù wálé àríyìn àmà tó kò lóun kó tó máa jẹ́ wálé gbogbo tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà lèèyàn máa ń kọ bí èèyàn máa ń ní ẹni wà ní yíyan tí á ọ̀rẹ́ mi wọ̀ yìí á tó bá jẹ́ pé ẹni tó wà ní aṣáájú níbi ẹ̀sìn aṣáájú mi ni ẹnu wa wo máa ń fi ọ̀rẹ́ lọ́rùn ní kẹ̀síìrì ṣe ẹ̀rí ẹ wá nǹkan tí mo ń kẹ̀síìrì rí o wọ́n nígbà tí àyà wọ́n ní wọ́n ní wọ̀rúwìyà àlejò mọ̀rọ̀dàwọ́ yìí بن سائب الكلبي وهو متروك يعني في أواصر ضعيف المجرم ليس له من كثير الشلة من كان كل أخوات الشلة كله قالوا آية يو كله قالوا آية يو ثم آية يو ونقول لك gbogbo ẹ tó bá

الغالب فإن حزب الله هم الغالبون gbogbo bá ti jẹ́ ìjọ ọlọ́run ọba àwọn náà ni wọ́n borí wọ́n borí tó àyà yìí tí a bá gbọ́ kí ẹni tó bá ń jẹ́ ṣíà tó bá ń lo irú àyà yìí láti fi ṣe rẹ̀ yìí ipe tí ẹ bá lọ yá mú ẹ̀rí wìláyà wa tó láwọn fáwọn ń challenge wọn láwọn bá tún náà ipe ẹ ti bí ọ̀rọ̀ wìláyà ti tún lọ́dọ̀ yìí kùránì wọn àdírẹ́sì rẹ̀ wọn ń wá bí tó ń sàfi lọ àlọ́mọ àlọ́mọ pé kùránì sọ wọn ni mo ti sọ wọn ni mo sọ tó náà ìdá mo sọ tó náà ìdá ní àyà fifty five tọ́lọ́ ní ẹnlẹ́mọ́ wọn lẹ́yìn fún mọ́ wọn rọ fúlẹ̀ wọn wọn lẹ́yìn náà ánà الذين يقيمون الصلاة وهم ويؤتون الزكاة وهم راكعون so wọ́n ni wọ́n náà ni ṣáyà nù wọn fáwọn ní kò nílé ẹ̀kọ́ lọ ní kò lọ kí o ti ẹ̀wọ́ ayàwó lásán ẹ̀rí tí o máa kọ́ lọ náà tí o kọ́ yọ ìyá ọ̀rọ̀ kọ́ lọ pẹ̀lú rẹ̀ náà tó lọ pẹ̀lú rẹ̀ tó kò lọ àfáàní ilé ẹ̀fẹ́ tó ń wá àrọ́mọ́ àrọ̀mọ́ ni láti fi fi nǹkan tí wà lórí rẹ̀ rẹ̀ kò fẹ́ ṣe pé ìláyà pé tí o bá gbà á o lè jẹ́ mùsùlùmí aláṣọ ní ọ̀dọ̀ wọn lọ kí wọ́n tó bá ti lè gba wìláyà àlíyù wípé àlíyù òun wà àlíyù àlíyù kọjọ́ lọ́wọ́ kọ́ òun òun ló lẹ́tọ̀ọ́ kọ́ jẹ́ wọ̀lífà tí tó bá ti gba èsì mùsùlùmí. ṣùgbọ́n ilé náà àwọn ìrànlọ́ ti wà lórí rẹ̀ ti sèyún àti gbẹ̀m tó bá ń pera rẹ̀ ṣíà lásìkò yìí torí ìròrí àwọn ìsìláṣárí àgbẹ̀dọ́nù àwọn náà wọ́n ti pa ayé nìkan ṣíà wọ́n ń tòkè ọmọ wa tí òun rí báwọn tó ṣe pé ntọ́lọ́wọ́ bò ó pè ní ẹ̀sìn ntí òfin tọ́lọ́wọ́ òfin ṣe májẹ̀mú ìgbàgbọ́ náà làwọn yẹn ń gbé kalẹ̀ pé májẹ̀mú ìgbàgbọ́ ni fẹ́ẹ́ pé mú ẹni yẹn ẹni tí ṣé mùsùlùmí lè yọ pẹ̀lú ẹni báwọn tòkè májẹ̀mú tọ́lọ́wọ́ gbé kalẹ̀ pé ẹ̀mọ́ fi ń jẹ́ olùgbàgbọ́ làwọn gbé kalẹ̀ tó bá lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wọn tó bá ní aṣáájú aláìláìlá wọn kò tí ì tó òun أشهد أن محمد رسول الله قتيتو أبيكوني أشهد أن علي ولي الله قتيتو تو أبيكوني أشهد أن أبا بكر وعمر وحفصة وعائشة في النار ọ̀sọ̀wá ṣe kí ni ọ̀sọ̀wá jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ wọn ni tó sí Islam lè tó àwọn ni wọ́n ń bá Amẹ́ríkà jà ẹ̀wá ni mùsùlùmí ń bá kèfèrí ń jà láéláé kèfèrí àti kèfèrí méjì ń jà kèfèrí méjì ń bára wọn jà tòun tó rí rùn kèfèrí méjì ń bára wọn jà nǹkan ọkọ̀ ọjọ́ kan fún wa lọ ká dúró ní hàn wọn fún ọmọ ọ̀rọ̀ Muhammad وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أولا السلام عليكم ورحمة الله تعالى وبركاته أنا تقول أنا أولا ورسول الله ìgbà tí sọ̀rọ̀ nílò tí ó yẹ ìgbà nílà ìṣẹ́ ló bá ń fi ọmọ tí bá sálámà tí ó yẹ ìgbà nínú máa ń wá kọ̀ọ̀kì ìṣẹ́. Bẹ́ẹ̀ni èèyàn wọn mọ́sálásí èèyàn bá wọn tí wọ́n ń kíta àwọn ẹ̀ṣọ́ wọn ní ẹni dúró pẹ̀lú wọn ìtọ́ wá kí méjì yẹn wọ̀ wá ní sálámà wọ́n kàn sí tàṣáwọ̀ pẹ̀lú wọn wọ́n dìde báyìí wọn náà wọ́n wá dìde lẹ́yìn bàtà wọn bá sálámà wọ́n wá dìde tó wọ́n wá mú méjì tiẹ̀ wá tó wọ́n wá sálámà ẹ̀yìn báyẹn wọ́n wá jọ́ ìrìn àwọn ìṣọ́ bákan náà náà lọ́wọ́ tí wọ́n ti méjì ṣe owó jù mẹ́rin mẹ́rin wọn ní kún fún wọn ní fún wọn ní jòkó wọ́n wá jòkó tàṣáwùn ìṣẹ́ wọ́n tàṣáwùn ìṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ tọ̀ wá mú méjì ṣe wá. Náà. Àwọn ọmọ náà lè dàgbé mi. وكان حتى لما طلع فيه حتى من هاي وأكل من هاي ونسيتين كان يأتون الجنسي فرأة من أهله حتى من ẹnìkan ẹmẹ́nìkan láti délé ìyàwó tó a pé méjì bá yóò ní àkàmẹ́yìnì ẹ̀wọ̀n àkàmẹ́yìnì tó àkàmẹ́yìnì ẹmẹ́nìkan ní délé ìyàwó tó wà lè tẹ́jú ìyàwó ẹlẹ́rìí kan lábùdé ilé ọkọ náà tó wà lè tẹ́jú ìyàwó ara ọkọ tó wà lè wọ́n tó tẹ́lú lọ́wọ́ lè náà ní ìwé ló ìlà àìwọ́n tó tẹ́lú lọ́wọ́ lè náà ó ń wọ̀ wá. Atọ́kọ àtìyàwó àtàwọn ẹlẹ́ta tó ṣe. Tó díẹ̀, ìgbọ́dọ̀ lè kó sínú. Náà. Àwọn ìwé náà dáná ló bí ọgbà nìyí. ذلك من سنة ìgbàgbọ́ àgbàlẹ̀ ìpàdé ìjọ àràgbà láti kó ikú yóò fi sọ́kùnrin náà gbogbo ń pé láàrin lọ́rùn sí aṣọ ìbọn ìyàtọ̀ náà lọ olóògbé nínú kúrò. Màá kọ́dà pé àtàwọn ẹ̀yà àdéhùn tó ń bẹ tó sọ̀rọ̀ yọ̀bìlì àwọn ìyá ìpè àtùkọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ sí wọ́n máa ń gbàdúrà láàrin ẹ̀rọ bẹ́ẹ̀ ni ìjọ tìjúmọ́ àná òun náà wà láti ń bẹ kán bẹ́ wọ́n máa ń gba àdúrà níbẹ̀ òun àti orí bẹ́ẹ̀. tòun tó ṣe kókó òun náà ni pé kò sí ọdún tọ́lọ̀ wọn wà òkè ń gbàdúrà kò sásìkò sí kì í gbàdúrà tó tó tó ní olùfẹ́ lọ́wọ́ ní gbogbo ìgbà tó bá wù ú òun náà wá sọ àdúrà rẹ̀ díjọ́ ọ àlàrúbá òkú ìjọ àlàrúbá yẹn náà ni òtún àti wá ṣe lè dé ìdí yẹn wá àtúntò yẹn fẹ́ ṣàdúrà yẹn ó ti lè dé ọjọ́ yẹn fún àwọn àdókò ìdí àsìkò ń gbà lòlù àbátìkò yẹn dé báyà ṣàlàyé ń bẹ lọ́wọ́ àtìkò yìí jẹ́ ńlá ni òtún fi òbí ìjà òkè wọn á tọjọ́ àlàrúbá òkú yìí ní ṣàdúrà ọjọ́ yẹn ìjọ àlàrúbá ìrọ̀rùn ọmọ àyè. wọ́n yẹ nítorí ẹ̀ ọlọ́dún tó wá kára pé títí tó ti ká ọwọ́ ti lè fi ìjọ ìṣúná nǹkan ọlọ́dún kò sí ọ. àti wọ́n ní ẹ̀ka kátọ́lù bá fi náà tó fi lẹ́yìn ní pé nínú tó ọ̀kan nígbà lọ́wọ́ náà tó ní òkè òun kà ó sọ́dún jùlọ. ṣẹlẹ̀ ọmọ àlàmù kí wọ́n máa fi iṣẹ́ kan fi iṣẹ́ méjì nítorí rẹ̀ nínú àwọn afáàrí pé kò lọ kò lọ òun ṣe kọ̀ọ̀kan púpọ̀ kan lọ́tọ̀ọ̀tọ̀ yìí tí a pé o tètè láwọn rẹ bọ̀ wá tó o ti ka níjọ friday ibẹ̀ náà ló dé tó kò lè gbé nǹkan ọ̀gbẹ́ kan inú kó gbà pé mo ń tètè láwọn àká ti ọjọ́ friday tó kò tó lọ bá tètè láwọn rẹ lọ àbí àbùn tó gba ìpín ìka ìlànà ìra ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀láwà ní tí mò ń tí mò ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin tó bá wù pé òun sáfẹ́ dandan òun sáfẹ́ tó kó àwọn kọ̀ǹpútì náà àwọn tó bá wù pé wọ́n ti ka sọ́tò gáà ló fún wọn bá tẹ̀láwà mi lọ tó jọ fúláìdì lọ kà tó ọmọ bá mi lọ ọmọ kà mí lọ ọmọ àyà. Nígbà wo ni a ti ń ra ní àti ìṣòro ìlú ẹ̀sìn, ní ọ̀rọ̀ àgbà ìkan tó bọ́ wọ́n bí ní káà. nínú wa ṣe ìjẹ nínú pa àwọn ẹ̀yẹ sí ìlúkò sí ẹ̀jẹ̀ wa òfin tẹ́lẹ̀ ìjọ ìlúkò náà ló wọlé ka ẹ̀ nínú wa ní ìbò ikú wa sí ìlú àti ìlú wa àdúgbò wa. sọ àwọn ọmọ kéèké tó wà lórí sáfù kò sí ọ̀gá ní ọba wọn tó sáfù tó bóyá wọn ní káàkiri òbò àwọn kéèké gan tẹ̀sẹ̀ kì í ṣe pé bóyá wọ́n ní ọ̀rùn ọ̀sìn yọ́ta fi kọ́ wọn ni tó wọ́n bó wọn owó owó tó wọn nǹkan ní ṣe pẹ̀lú ìwọ̀n tí wọn níbẹ̀ ìṣe wọn pẹ̀lú olórí sáfù kò tó ti obìnrin rẹ̀ tó apá àwọn tó ń dùn ní orí sáfù tó wà sáfù mẹ́ gbàtẹ́ bá ń tẹ̀ wọ́n ọlọ́wọ́ rẹ̀. ọ̀sẹ̀ náà sára ti di ọ̀sán tó kí lè dájọ́ ọkùnrin àti ìgbà orin pẹ̀lú ìgbà òun ni gbígbọ́ pẹ̀lú ìlú àti gbogbo àwọn ẹ̀yìn eh, mújíkẹ́ eh, instrument tí wọ́n lò kò dáa kò dáa inú àwọn ẹ̀ṣẹ̀ láńlá ni tó ọlọ́wọ́ bá sọ pé wọ́n mẹ́rin abọ́ọ̀lù مما يشتري ما يشتري له الحديث ليضل عن سبيل الله فترى الصحابة السوايا هي الغناء òun ní jọba ìfín ọmọ lu àsìkò ìfín ọmọ kó owó ìfín ọmọ rádátà ọmọ wa fi gbọ́ orin kò tó nǹkan burúkú ni tó àwọn sábà náà àbí alẹ́sọ̀ fún àwọn sọ pé ohun orin gbígbọ́ yẹn ń bùtò kò jó àfihàn kọ́lù tí máa ń gbin pòkì sínú ọkàn mùsùlùmí ni ní òjìnà sínú ìtọ́lá lọ́nà wọn náà àyàmì náà ń ṣe ìrọ́ ọmọ yẹn ń bá rí rà tó àlẹ́ àkọ lórí kì í ṣe lórí kódà kọ̀lẹ́tọ̀ ọ̀mọ̀yán bá bẹ̀rẹ̀ kọ̀lẹ́tọ̀ ká ní àlẹ́bí nǹkan náà ni ìjọ táwọn kẹsìrì bẹ́ẹ̀ bú àlẹ́tọ̀ lọ́kọ́lọ́ wọn ni ṣá ìrún kàzà wọn ni akọni lórí akọni yẹn ọ̀rọ̀ àbùkù lọ́dọ̀ wọn lọ́dọ̀ ìgbà dáhùn lóòótọ́ yẹn pé ọmọ àdàmúnáwó ṣẹ́ ìrọ̀ àwọn òkú àlẹ́bí lórí ń tẹ̀ kìí sàkọrẹ ọmọ wọn lè ṣá ìrìn kọlílẹ̀ lọ́kùnrin alábi lè sàkọrẹ tó òun náà ní pé orin kíkọ àkóni gbígbọ́ kìí ṣe nǹkan tí ọ̀gá yóò máa tẹ̀síbá lílo ṣàṣàlàyé ìjọba náà wípé súnà lẹ́ni sọ̀gbọ́n àlẹ́ òṣèlú òun ní kíkà bá ń ká àbùkárù wa káwọn fi orí ọmọ níkà wà ká orí ọmọ níkà òun ká wọn fi kà á tó jẹ́ tó náà lẹ́yìn tó lọ́wọ́ ẹ̀sẹ̀ ọlọ́run tó àwọn àlejò káńtà àlejò tó bá kò kí ń ṣe ìlànà tàbí ìlànà tàbí tó ilé ònìkan tó kọ́ àlejò tó wá ní àwọn ọwọ́ gan wọ́n tó ń ṣe ẹ̀rí wájú ọdún lẹ́kùnrin tó wọ́n mọ̀ sọ̀rọ̀ wípé àwọn àlejò fi ń ka àbùkárù rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ náà sọ́ra ọjọ́ ọjọ́ yìí ní pé ẹni àkàrà ìṣẹ́gbà pa ọwọ́lẹ̀ fún àti ìṣàwọ́ báyìí àti ní ọwọ́ ìgbógbòwò ẹni nìkà. wọ́n tó wà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní pé yọ̀ ákìrú nǹkan mẹ́rin tọ́tọ́rọ̀ yọ̀ ákìrú tasbihahu bí olùmọ̀lẹ́tì àwọn bí anáwọ̀lẹ̀ bí anáwọ̀lẹ̀ àwọn orí ọmọ kàrà mẹ́rin ọ̀bí ń kà orí ọmọ kà. kọ́lá tí wọ́n bá rí àfọ́ àmì tó bá ní ẹran kan wáyìí ìyá lè sọ fún ọ pé àdìsí mi lò wá níta ó ń mú là lórí o tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan máa ń rò náà nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni ka ọmọ ẹ̀yà àwọn ìlà ọmọ kàrí lọ́pọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá kàrẹ́ kan òwúrọ̀ àbí pẹ́ láwọn kí ni ń jẹ́ olùmọ́lá lórí orí ọmọ kàrí ọ̀nà àtúntò wọn wọn lọ àdìsí yẹn wọn tẹ́ wọn gbọ́ ni pé àwọn ìlà ọwọ́ yìí jọ́ ọmọ kìrìkìrì torí tó wà ní ẹ̀dísì ni ọlọ́mọlá ni kò orí ọmọ ta ni torí ọ̀rọ̀ wà ní súnmọ́ lórí sọ̀rọ̀ àfẹ́rẹ́ kìí ṣe ìka kìí ṣe ẹ̀yà ibi títẹ ọwọ́ yìí kọ́lá kìí ṣe orí bíbá yìí kò orí gẹ́gẹ́ rà lẹ́nu ọjà kò orí ọwọ́ ọlọ́wà yìí. Thank you. Nígbà tí wọ́n jẹ ìgbàlẹ́ wọn fáwọn kan ní pé wọ́n bá tó nígbà tí wọ́n lè ṣe lọ sí ìtọ́jú tó wọ́n tó ṣe nǹkan nínú ìlú. Ṣé àwọn kọ́ná èyí náà ń sọ onífẹ́ tó máa táyìmù tí sáàrì mọ ẹ̀yìn ẹ̀tọ́ mọ̀ sáàrì mọ ẹ̀yìn wípé ìran kọ́ni wọ́n ní ká retí o ìgbà tí sáré wọn ẹ̀ǹdì ni sọ́kùn ìtàyẹ̀ lọ ṣẹlẹ̀ sí yàn bóyá sáré ọ ní ten after five lápòjúwe tí ẹ dẹ́ mà àwọn wà tó ń jẹun rẹ lọ sí láti rí seven after lọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbà tó fi after tó ní ń sáré jẹ́ tẹ́kọ́ ó dìbò àwọn ni ọ̀wá ti parí bóyá ẹran ìtàn á ń bẹ ní ọrẹ rẹ tó ń jẹ lọ́wọ́ tòkòmí ti kó tú kò jẹ́ tọ́jú òkèlè mẹ́rọ rẹ̀ jù sẹ́nu jẹ́ àmúdá kí wọ́n ṣe ìyá kí wọ́n fi àlàfo lẹ̀ wọ́n jẹ́ pé ìyá máa jẹun ní pé pé wọ́n bọ́ mọ dáhùn sí pé tí èké ń jẹ àárọ̀ ní oúnjẹ báyìí tó bí ó ṣe Àwọn gbogbo láti wọn máa fi ìrìnà ní ìjọba ìrìnà láti. Díkìrì. Díkìrì. Díkìrì. Ọ̀kẹ́. Ní ìjọba ìrìnà lẹ́yìn àti àìyá. Lẹ́yìn àti àìyá. Ọba Bídà ní Rọmọbọ́ọ̀lù lọ́la lórí kí ó kiri fún ọ níjọba. Tó ọ̀dà tó lọ ṣe ó kiri níjọba. Pàtàkì mọ́mú kí wọ́n tọ́wá ní ẹni ká sí ìwúdẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ ní ìpọ́nlẹ́ pé ẹ̀kan bóyá ẹ̀kan láàrin ọdún kan àbí ẹ̀kan láàrin ọdún méjì ní ẹ̀wọ̀n sí lẹ́kọ̀ọ́ àmọ́ pàṣẹ pé lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ kò sí lọ́la àná lórí o bí násìlà náà lè fún òun ṣe násìlà bóyá násìlà bọ̀ ha wájú tó bóyá ẹ̀kọ̀ọ̀kan nínú àlẹ́ mi ṣe ń jẹ́ tó lọ́kọ́

ẹnìkan ní ìlú south africa pé ọmọ fún wọn ní five twenty níbẹ̀ ọmọ fún wọn àti bọ́ọ̀lù five twenty lòun sọ ìjọba kan brazil ó lọ bá pàṣẹ ìjọba ọgbọ́n ìtọ́jú ní ìlú àìsàn lọ́wọ́ fún ìjọba ìjọba tó ṣe ní ìlú sí mẹ́tìkọ̀ yìí wọ́n ní à pé ńlá ní tọ́jú tó bá ti ẹ̀rọ tí wọ́n á tó ìkó òun yìí lọ́rùn lọ́jọ́ láì òun ní pé sílẹ̀. tó wá pé pé ìntí ó dá lójú òun kọ́ ìfájà lè ti yọ pé àṣùbá àti tètò kí tó ó lọ kápò tó dá lójú torí ṣe lọ́rọ̀ rí ẹni tó bá mọ̀ nípa rẹ̀ kọ́mọ̀dá sí